mo kìlọ̀ fún àwọn ọmọ nàìjíríà nípa òṣèlú èmi ló kàn túndé bákàrè pásítọ̀ ìjọ citadel global community church túndé bákàrè ti sọ pé òun kìlọ̀ fún àwọn ọmọ nàìjíríà nípa òṣèlú èmi ló kàn àmọ́ wọ́n kọ etí ikún sí ọ̀rọ̀ òun bákàrè ló sọ ọ̀rọ̀ náà lásìkò tó ń bá àwọn ọmọ ìjọ rẹ̀ sọ̀rọ̀ lọ́jọ́ àìkú níbi tó ti sọ pé òṣèlú èmi ló kò lọ ṣe òṣèrere fún nàìjíríà tí a kò bá gbàgbé ààrẹ bọ́lá tinubu ló mú kí èmi lọ́kàn yìí di gbajúmọ̀ lásìkò tó bẹ̀rẹ̀ polongo ìbò ààrẹ rẹ̀ ní ìlú abẹ́òkúta lọ́dún tó kọjá bákàrẹ sọ pé mo rántí ìkìlọ̀ mi fún àwọn ọmọ nàìjíríà nínú oṣù kínní ọdún 2023 mo kìlọ̀ fún wọn pé òṣèlú èmi lọ́kàn yóò padà yọrí sí èyí tí àwọn adarí yóò jẹ́ Baṣọ̀run lé àwọn ará ìlú lórí ni láì bìkítà fún wọn bákàrẹ tún sọ ọ̀rọ̀ nípa gómìnà cbn àná Godwin emefele àti ohun tí ojú ọmọ nàìjíríà rí lásìkò tó kó owó nàìjíríà pamọ́ ó ní kò ṣeé ṣe kí emefiele kó owó náà pamọ́ láì gba àṣẹ lọ́wọ́ ìjọba àná kò sì yẹ kí ó jẹ́ pé emefiele yìí nìkan ni ìjọba yóò di ẹ̀bi gbogbo ọ̀rọ̀ náà lé lórí báyìí ó ní Godwin emefiele lè ṣe àṣìṣe nípa ọwọ́ tó fi mú ọ̀rọ̀ owó nàìjíríà àmọ́ kì í ṣe òun ló yẹ kí ó jìyà ohun tí ó ṣẹlẹ̀ Rotimi Orílùwà ló ti ń jábọ̀ ìròyìn láti kàn ní Wisdom Yard television